الحمد لله رب العالمين الواحد القهار ثم الصلاة والسلام على خير لخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله واصحابه ومن سلك مسلكه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب السليم إخواني في الدين وأخواتي في الإسلام أحييكم بتهية إسلامية مباركة عطرة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتوقف ولو أبوا أبا تصفي ó ti rí lọ́wọ́ fún wa lójú èdè à ń tègbéyàwó títí bá wa sọ kẹkalẹ̀ ọlọ́run ìkẹ́tọ̀ bá wa sọ kalẹ̀ yìí dákun má sọ ọdí bàjẹ́ mọ́ wa lọ́wọ́ pẹ̀lú àánú rẹ̀ jẹ́ ọpọ̀ bẹ́ẹ̀ ní tí ara àánú rẹ̀ gbà àmì ìgbéyàwó tàà tẹ lónìí dákun bá pàdánù àtọ́pọ̀ sí àmì jẹ́ wọ́n gbọ́kùnrin jẹ́ wọ́n gbóbìnrin jẹ́ wọ́n bí gbèdè jẹ́ wọ́n bí bẹ́ta àmì má tó wọ́n lábẹ́ ọlọ́run ọba ọlọ́lá ọlá wọ́n láàkó wọ́n tẹ ìlànà ìgbà títà sí kẹfẹ́ lọ́ba ẹgbẹ́ Muhammad sọ́lọ́lá rẹ̀ ọ̀pẹ́lá ẹni tí ọlọ́run bá ṣe ní àwòkọ́ṣe rere wípé ká máa wò ó kọ́ṣe ó ṣe ọlọ́run ọba ó sì gbéyàwó ọlọ́run bá sì jogún ọmọ fún ó sì pa láti ẹgbẹ́ ká máa sì gbéyàwó kódà ó di oyé nípa pé ẹfẹ́ ẹni tí ẹ nífẹ̀ẹ́ sí tẹ́sì mọ̀ pé yọ́ máa fi mọ̀ fún yí tẹ̀sẹ̀wọ̀dó lẹ̀wọ̀dóòdà lẹ̀wọ̀dóòdà fàyín ni mọ̀ ká sẹ̀rọ̀ bí kò mọ̀lẹ̀kú màmá yọ ọ̀lọ̀kìyàmá ẹfẹ́ ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí àtẹ́ntẹ́ mọ̀ pé yọ́ máa fi mọ̀ fún yí torí mọ̀ pé fi ń yẹ gà tọ́bá jẹ́ ọ̀lọ̀kìyàmá ọlọ́run kọ́ bá ṣe kẹ́sìkẹ́ fún ànílò Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé àwọn sọ abẹ́ àti gbogbo àwọn tó bá ti ẹ̀kọ́ tó èsì tó fi ti ọjọ́ ẹ̀sà mo kí àwọn àfá tí wọ́n wà níkàlẹ̀ mo kí àfáwà Sheikh Abdulrahman Suleiman bẹ́ẹ̀ mo kí àwọn ìmáàmù wa ládùúgbò yìí mo sì kí àwọn àfá mi tó kù bẹ́ẹ̀ mo kí àǹtì mo sì kí àfáwà Musa Kalimullah ọlọ́run bọ́bà ní kẹ́lá yọba ti ṣe dáadáa tọ́pọ̀ fún yí mo kí bàbá ìyàwó irú ìdùnnú báyìí ọlọ́pọ̀ bá nìkan yóò máa bá ṣe fún yín bẹ́ẹ̀ ni mo kí bàbá ọkọ èyí tó ṣe pé ọlọ́pọ̀ bá nìkan ọlá kò jẹ́ kí ẹ wà ní ọgbà ẹ̀wọ̀n lọ́jọ́ èní ó jẹ́ kó sojú yín nígbà tí ọmọ yín ti ń ṣègbéyàwó ọlọ́pọ̀ bá nìkan ọlá yóò máa bá àṣà ṣàṣìgbéyàwó náà mo kí ìyá ìyàwó bẹ́ẹ̀ mo kí ìyá ọkọ gbogbo oríire báyìí ọlọ́pọ̀ bá nìkan ọlá yóò tún máa ṣàlékò bẹ́ẹ̀ mo kí ìyàwó ọlọ́run bá tí ó fẹ́ dà ń pọ̀ lónìí ìbànújẹ́ tí máa ń bẹ́ẹ̀ bí ìgbéyàwó ọlọ́run kò ní jẹ́ rí o ìdùnnú ọbẹ̀ ọlọ́run kò ti tẹ máa rí eléyìí ló bu wá pa nípa pé àkọlé tí ẹkún mi yìí àkọlé kan ní kí gbàgbẹ̀ wọlé lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ọkọ ọ̀rẹ́ ìyàwó àti gbogbo àwọn olólùfẹ́ pátá مكتوب عليها كلام في السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول لكم بناء حقوق الزوج على زوجته وحقوق الزوجة على زوجها ìwọ ìyàwó lórí ọkọ tàbí ìwọ ọkọ lórí ìyàwó ẹ̀. ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ tí ń bá wọlé òun náà ni owó ọkọ lórí ìyàwó tàbí ká dá pè pé ojúṣe ìyàwó ojúṣe ọkọ ètè pé ó ké fún ìyàwó yẹn ni pé àwọn nǹkan tá à ń retí tí wọ́n tọ́ jẹ́ ọkọ tó yẹ kó fún ìyàwó ẹ̀ tẹ́ ọkọ̀ máa ṣe fún alákọ̀ọ́kọ́ tàwọ̀fíyẹ́tò máa rèé rá kàmílẹ̀ àwọn olùmọ̀ wọ́n máa ń tò lẹ́sẹẹsẹ ṣùgbọ́n ohun pé ohun tí ọ̀pá ìjọpọ̀ wáyé mọ́ kí n tò bí mo ti tò níbí alákọ̀ọ́kọ́ nínú nǹkan bíi mẹ́jọ sí mẹ́sàn-án tó jẹ́ ìwọ̀ tí mo fẹ́ sọ fún ìwọ tó jẹ́ ọkọ òun náà ni pé ẹ̀bùn fẹ́ owó fẹ́ ojúṣe ni ló jẹ́ ọkọ gbọ́dọ̀ fún ìyàwó ẹ̀ kì í ṣe nípa tó láti ọlọ́pọ̀ balẹ̀ kan sọ pé wà á tó lè sá sọ̀dùkọ̀ ìgbìnà náà wà á tó lè sá sọ̀dùkọ̀ ìgbìnà náà ìlàtọ́ wà ní tí bí nàlẹ́kọ́ máa ń ṣe ló ti fún ìyàwó rẹ̀ ní owó ẹ̀kùnfẹ́ owó ẹ̀kùnfẹ́ ló ti sílẹ̀ mọ́ yìí pẹ̀lú àánú ọlọ́run ó kéré pé 27,000 naira aláwọ̀ ẹjọ́rọ̀ lábẹ́ mọ́dáàdì ìmọ̀lẹ̀ kí yà tán ló bí àwọn fi àkọlù sí lọ́dọ̀ àwọn hanẹ́bíra wọ́n ní kò sí kíkéré rẹ̀ kò sí púpọ̀ rẹ̀ ṣùgbọ́n nínú àwọn mọ̀lẹ̀ kí yà wọ́n gbé lórí owó wòlè yán jalè rẹ̀ tí wọ́n fi gbé ní ọwọ́ owó yẹn náà ni owó tó kéré jù tí ẹ̀gbọ́dọ̀ fúyàwó rẹ̀ lọ́màdé owó ẹ̀kù fẹ́ yẹn tó ó kéré pé 7,000 naira kò sí púpọ̀ rẹ̀ ọba fún ní 1 trillion ṣùgbọ́n táwọn olùmọ́sọ fún wa lẹ́ẹ̀ ni pé ó jẹ́ owó tàbí ohun tó ṣe é sọdowó owó tàbí ohun tó ṣe é sọdowó ẹni bí ó jáde nínú ọ̀kan ní méjèèjì òun lẹ́yìn tọ́nà ọlọ́bá ta lóṣì pátápátá ọlọ́kọ́ má tàwà lóṣì òun àrínà àwọn tàbí àmì tó ṣe pé nínú kòránì tó mọ̀ iná ìdàmẹ́bì ni wọ́n kà tó fi sọ̀dá sí ẹ̀. àrínú àwọn ìbájú àmẹ́bì tó ṣe pé bàtà làmẹ́bì ni kò fi sọ̀dá sí ẹ̀ nígbà tọ́lọ̀ wọn bá ta lójú ṣùgbọ́n adúpẹ́ fọ́lọ́ wọn bá lónìí

máa rí ìyàwó rẹ̀ ọ̀sẹ̀wẹ̀ òun ni abẹ́rẹ̀ ó ti ẹ̀tọ́ wọn lábẹ́ òfin ìyọ̀lọ́ ẹlẹ́ẹ̀kejì àyẹ̀wọ́pọ̀ rẹ̀ yà túndáàsì lè yẹ máa ní bẹ̀rẹ̀ látara oúnjẹ tí ó jẹ ìwọ̀n tí ó mu aṣọ tí ó àdádálẹ̀ tẹ̀mí ayé tí wọ́n kọ́kọ́ dálẹ̀ lẹ́yìn ikú àdẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi òun náà ní ìsún jẹ́ ẹ̀mí jìdẹ̀ mẹ́ta òun náà láàrin sí ìjọba lọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n bá tún dé wọ́n tún wá jẹ pápánu oúnjẹ oṣù tó délẹ̀ tó bá tún dàtà lẹ́wọ́n ti jẹun tó bá tún dalẹ́ wọ́n ti jẹun oúnjẹ wọn lọ díẹ̀ méje oúnjẹ tí ó ṣe pàtàkì láwùjọ wọn lẹ̀ Yorùbá oúnjẹ mẹ́ta wọ́tọ́jọ́ kan tí láti lọ gbọ́nà máa fún ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ wá lásọ ìyàwó ni pé èèyàn aṣọ méjì lọ́dún ìbáwọ̀lẹ̀ èèyàn máa rà aṣókòrùnmẹ́ lọ́dọ̀ àfà lóyẹ ara olùmọ̀ tó wọ́n ní pé aṣọ òjò àti aṣọ ẹ̀rọ ọgbọ́dọ̀ máa ra aṣọ owó ní ọwọ́ lásìkò òjò tí ọ yẹ tọ́bá tó fi àsìkò ẹ̀rùn aṣọ owó ní ọwọ́ lásìkò ẹ̀rùn lára àwọn olùmọ̀ mí sọ pé ọdún méjèèjì ọdún ìtúnà gbogbo lágbára yọ́ máa bẹ lábẹ́ pé òun ti dáadáa sí ìyàwó rẹ̀. Wọ́n fẹ́ ṣerú ayẹyẹ báyìí láwọn ọkọ̀ mi. Òun ní ẹlẹ́tọ̀ ni wọ́n fẹ́ lọ. Ó ní wọ́n máa sọ mẹ́ tí ẹ bá lè máa sọ fún ìyàwó èèyàn. Wọ́n máa jẹ àkópọ̀ ṣùgbọ́n kì í ṣe túláàsì ní ògbé fún ìlọ. Akáláṣe. Ó bá ẹgbẹ́ inú aṣọ méjì tí àwọn olùmọ́ṣe lọ́rẹ̀

láhùn òrìsò ọ̀nà Ẹni wọ́n bímọ fún ìṣọ̀pọ̀. Ọ̀rẹ́ ìyẹn ní kọ́ máa ṣe fún ìyàwó tó bímọ fún yẹn. Ríṣkò hún ìjẹ́ ẹ̀mú rẹ̀ ní ó ti dárọ̀. Wọ́n kí tí wọ́n tó hún, aṣọ tí ó máa wọ̀ inú máa rọ̀ pẹ̀lú dáadáa. Ọ̀rẹ́ ìyẹn fárá fún ìyàwó wa. Ibú àtọ̀ wọ́n ní ara

àwa àjẹ̀gbà gbogbo tó jọ ọfà rẹ̀ tó sì pé àwọn ta jọ kọlì kan ni wọ́n fẹ́ jẹ́ kó máa sóbi yẹn gbogbo oge yóò tó bí ọba ṣe ọ̀dọ̀ ọkọ rẹ̀ wọ́n fẹ́ jí ó ṣe ọlọ́pọ̀ balẹ̀ jọlá yóò ṣẹ̀ lọ́wọ́ ọkọ̀ ẹlẹ́ẹ̀kẹta ìkọ̀ọ̀yẹ́tò àmìnà náà pẹ̀lẹ̀ bóò ló ti la ìyàwó rẹ̀ kò nínú ìyà ọlọ́run bóò ló ti la ìyàwó rẹ̀ kò nínú ìyà náà eléyìí ọ̀rẹ́ ẹ̀yẹ̀ lọ já kọ́kọ́ gbogbo gbogbo òtẹ ní jẹ́ kí àwọn òun wọná ní ọmọ àtẹ́lá rẹ̀ ṣùgbọ́n lónìí ọ̀tẹ́ ìtọ́sọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ lẹ́rù ọ́sà ti jẹun ó ti wà lẹ́ ti pé wà múrò

ṣùgbọ́n ní pé ẹ má lé àwọn obìnrin ní mọ́sálásí o ẹ má lé àwọn ẹrú sí ọlọ́run ọ̀pá ní mọ́sálásí ọ̀gbọ́n tí wọ́n bá láwọn ọ̀rọ̀ mọ́sálásí ẹ̀ṣùn wọlé ṣùgbọ́n ìyàwó ẹ̀ṣàtọ̀rà ìpé sáàbẹ̀bí ọmọ mọ́sálásí àtàbà mọ́ ẹ̀ táwọn obìnrin dá lónìí ní mọ́sálásí ni kò ní jẹ́ wọ́n mọ́sálásí rárá ẹni tó gbà ní ìyẹ̀wá wọn wà ó ní pé kí ìyàwó ẹ̀ṣàdé ẹ̀kọ́ tó wá mọ̀ ẹni tó bára sọ́dọ̀ orú adé nígbè ha tí ó wà ní abá tó mọ̀ pé ọ̀rẹ́ táwọn obìnrin tó ń já lásìkò tàwọn èyí tó kan náà sánẹ́bì yẹn wà wá títí títí títí tí àwádẹ́ ọ̀sọ̀ lónìí pé táwọn ìyá wa wọn tàbí bá mọ ọ̀rẹ́ táwọn obìnrin já mọ́sálásí lónìí ah! wọn tẹ̀lé jẹ́ wá mọ́sálásí rárá kó láti fẹ́ sọ obìnrin tó wá mọ́sálásí tó ṣe pé bó ṣe ní ọjọ́ iwájú ló tún lẹ́yìn gbogbo ẹ̀ àwọn tó wà rẹ̀ sàlù àlálọ́kùnrin làwọn dúró dúró sí ẹgbàjẹ lọ sàlù àlá wọ́n dọ́gbọ́n rí sí kí lẹ́ rí sí ìbù sí ìwọ̀ rí orí ilé iná tó nǹkan ó tó ilé rẹ̀ ṣùgbọ́n kí tí ọba tó ṣe pé sọ́bá ilé gọ́ tàbá jẹ́ àwọn tó kẹ́ ọ̀rẹ́ dé tó bá tó bá wù ní wọ́n lọ́zẹ̀ ẹ̀lì náà mi tó bá wọ́n ni ó tún tẹ̀lé yóò dẹ̀kúlẹ̀ àwọn ọmọ ẹ̀fẹ́ láti mọ́kúlẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ̀ mẹ́rin ó sá ń parí ẹ̀ sí nìkan ẹ̀lẹ́wọ̀ ti bá nígbà máa ń wíwò fún ẹ̀sọ́ ọ̀sọ́kẹ̀ fún ọkà gbọ́ Astagfirullah, Astagfirullah, Astagfirullah. Ẹlòmí ìgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ohun tá ń kíyàn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀. bọ́bá débi tàṣáhùd àtáyá àtáyá àtáyá àtáyá lọ́yà ti bí ogún jù sálámọ̀ sí ìwọ́ta ọjọ́ o lọ́pẹ̀lú rẹ̀ pé wà mú àfìlẹ́ta bí sí Ẹlẹ́ẹ̀kẹ́rin, a yóò bọ́ra alẹ́ na fi ìdí ní àwọn ẹ̀rìdẹ̀. Ìwọ ọkọ mọ́ tẹ́jú òjò owó ìyàwó ẹ. Máa yóò fàyẹ ẹlẹ́fọ́kùnrin ká látò ní ìlọ. Ọwọ́ akọ̀ ọkẹ́ léjì kàráì. Ọkẹ́ fọ́ wojú ẹni tó fọ́ ọkẹ́ léjì kàráì pé tí è ṣe bọ̀ọ̀dẹ́ àbábúrẹ̀ lọ́kùnrin. Tó ẹgbẹ́ ní tó ọmọ ni, ah, ó rí lójú ẹsẹ̀ pé ara ah, kàrẹ change. tàlélé àjọ lọ́dún ẹgbẹ́ kí ní ẹgbẹ́ jẹ́ fóòwú yọ́ wọ́n fún á tẹ́gbẹ̀ẹ́ ẹjà lúrẹ̀ ádámínà sọ́nà nínú sọ́nà lọ́wọ́ fún sọ́nà lẹ́gbẹ̀ẹ́ wọ́n wà láàárín àwọn àtàwọn tàbí inú àwọn ṣàrí lẹ́bí nínú àwọn mẹ́wàá tó jẹ́ látàyé ní ṣùgbọ́n náà mẹ́rẹ̀wàá

òun mú yẹ gbọ́lẹ̀ ní wọ́n lè ọ̀pá lẹ́bí ọ̀sọ̀ pé àwọn ti pọ̀jú lẹ́bí sọ pé sàídì ń jọ owó ni owó èmì àlẹ́bí tó wá jù ti sàídì lọ owó tọ́lọ́ tó wá jù ti àlẹ́bí lọ nígbà tí sàídì ló wọ́n mú orí yẹn balẹ̀ kí ló ń tọ́lọ́ àwọn ọ̀sẹ̀ àmọ́ ọlọ́run bá gẹ́gẹ́ wá ní túmọ̀ sí pé wọ́n fẹ́ jí ojú owó ìyàwó ẹ̀ dáadáa nínú súnnà lọ́wà eléyìí nínú ojúṣe tó fẹ́ jí òṣè ní bákan náà àlùwọ̀n aṣọ́rọ̀ tó bèèrè máa rò wọ́n fẹ́ jí kò ṣe dáadáa sí ìyàwó ẹ̀ gbogbo tàbá wá mọ̀ ní dáadáa àwọn àfáà wọn ò rí definition fún da àlùwọ̀n aṣọ́rọ̀ yẹn wọn ò rí definition wọ́n ní gbogbo tàbá mọ̀ ní dáadáa lọ́dọ̀ ọ̀tẹ́ ní kọ̀ọ̀kan lọ́dẹ̀ ìyà kọ̀ọ̀kan kí lọ mọ̀ ní dáadáa bí ẹmọ́ ń ṣe níyàwó èèyàn ìyẹn gbọ́dọ̀ pé àwọn ìlú mi ń bẹ tó ṣe pé ó léwo pé wọ ìyàwó mi kí a lọ sí mr big ọmọ bí lọ́dọ̀ tí wọ́n bí ó lè má rọrùn tàbá la fẹ́ lọ sí fertilizer tàbá fẹ́ lọ sí mr big tàbá fẹ́ lọ sí àwọn ọkọ̀ tí wọ́n sọ tí wọ́n sọ tí ó lè má rọrùn fáwọn bí so báwọn ìlú mi ń bẹ báwọn tí máa ń ṣe nu àwọn mi ń bẹ tó fún wọ́n lè gba etí òkun lọ tí wọ́n lọ nẹ́fà jí mẹ́ ṣùgbọ́n gbogbo ohun ta bá mọ̀ ní dáadáa bèèrè ọ̀rọ̀ lọ́dọ̀ ti wà wọ́n fẹ́ tó kò pé fúyàwó ẹ̀ ọ̀rẹ́ yẹn kí yóò pé fúyàwó ẹ̀ ìwọ̀n táà sí pé dáadáa iná ẹni tó jẹ́ ti ẹ̀sà nú yín lẹ́ni tó jẹ́ ẹni ẹ̀sà sọ́dọ̀ àwọn ará rẹ̀ ànẹ́bì ní èmi lẹ́ni ẹ̀sà nú yín torí bí mo jẹ́ ní dáadáa jù sọ́dọ̀ àwọn ará rẹ̀ wọ́n fẹ́ jẹ́ ká ṣe dáadáa sáwọn ìyàwó wa gbogbo tó jẹ́ dáadáa ní ká ṣe fún wọn ọlọ́run ọba lẹ́pẹ́lá yóò pọ̀ sí o ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni pé áyù kẹrìmọ̀ ha ìmọ̀ yorùbá wọ́n fẹ́ jẹ́ kọ́ ọmọ àpàkọ́lé ìyàwó ẹ̀ ọmọ àpàkọ́lé àpètẹ́tòkẹ̀ àyọ̀kẹ́yọkẹ̀ I love you. Gbọ́lọ́wùn yàn wà lálé o, àwọn èèbọ́ kẹgbà lọ́wọ́ wálé o. Arákùnrin fẹ́lọ́ bá níbi ọmọ ọmọ sọ́lọ́ àlọ́sọ̀, ó ní pẹ̀lú tí ọlọ́run, mo nífẹ̀ẹ́ dédé lọ. Ànábì sọ pé, tó ti wí fún, ìtì ah, sọ pé o, ànábì ní mẹ́lọ wí fún, tó wọ́n nífẹ̀ẹ́. Tó bá ti jẹ́ pé láàrin ọkùnrin sọ́kùnrin, ànábì bá sọ pé tọ́lọ̀ sọ gbóhun nífẹ̀ẹ́, wọ̀n ní bá rí àúlá, kéèyàn máa sọ fúyàwó yẹn pé, I love you nínú súnnà lọ́wọ́ kíyàn máa ti bẹ́ kíyàn máa pè mọ́ kọ́kọ́ta ó tí ọlọ́run tó bá pè yàwó Aisha yá àbúrà ọmọ pupa ìtumọ̀ rẹ̀ ló yà Aisha yóò ṣọ́tẹ̀ Aisha ní o Aisha tún yóò ní yà Aisha tó bá ti pè bẹ́ inú yàwó Aisha ò tún dáadáa wọ́n ní ojú ọlá pé tèmi lè yí àlàbọ́ àyẹ̀kẹ́yẹ̀kẹ́ orí olópé ìbàdí ìrẹ̀kẹ́ àti bẹ́ẹ̀ lọ ẹlẹ́yìn jú ẹgẹ́ nínú ilé nìkẹsí níta gbangba ọmọ àdìgbé yóò dìgbé ah, ah, wọ́n ọmọ níyàwó ọjà púpọ̀ pọ̀ máa tó tẹ́ ẹ̀ mọ̀ fún mọ̀ ọláfà ìjọ bàbá nínú jẹ́ láti ewu wọ́n tẹ́ ọkọ̀ tẹ́ gbọ́dẹ̀ bá pè yàwó yẹn nínú rẹ̀ ọ bàjẹ́ ẹgbọ́ wa sọ pé èlé ibú ẹ̀dá táwà ń bí à má sì rẹ̀ ọ̀gbẹ́ tí ó pè lónìí tó pè lọ́la òun náà wí bẹ́ẹ̀ pé ó lò tí ó lè gún fún ọkọ̀ òun ó kí ilẹ̀ yóò fi lẹ́ méjì ẹyọkẹ́ ni wọ́n wí wọ́n bá sọ ní méjì fọ́nà tù má máa yẹ̀yẹ̀ ìyàwó èèyàn tàbí kéèyàn rẹ̀ sílé ikọ̀ òun gbé ẹ̀kùn gbàkúngbà bí ojú yẹ ara ọ̀ rárá ọ̀ ó sì sẹ́rẹ̀ bí ẹsẹ̀ orí oníkọ̀jẹ̀ gbé lábẹ́ ilé ẹjọ́ láàrínàrà ẹ̀wọ̀n ni ó ń tọ́rọ bá lọ́pẹ̀ lọ́pọ̀ nípọ̀ fún wa bẹ́ẹ̀ pé wà láàtò ọ̀pọ̀ ìyàwó rẹ̀ èèwọ̀ ni nínú ìjọ lọ. Bákan náà, nínú tó tó wà ní pé a ń yọ máa zí àhà wọ yọ láàrín fà. Wọ́n fẹ́ jẹ́ kí èèyàn máa báyàwó èèyàn ṣe dáadáa. Á ọ̀dà púpọ̀. Bọ́ bá ṣe lè báyàwó èèyàn ṣeré ni ó gbàgbé gbogbo ọkùnrin sí. Ọlọ́run bá ní kò ṣe mọ́ ṣe tó ni ó gbàgbé ọkùnrin sí. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọkùnrin mi, òmìnirẹ́ ṣe

oṣùlá ẹ̀mọ̀ tó ń gbẹ́bí kí ò tí mo ní ọfẹ́ yóò máa bọ̀ tẹ́rẹ gidi yóò máa dọ́wẹ̀kẹ́ sí ọ àbí ọlọ́mọkẹ̀ yìí tí mo ní ọfẹ́ yóò máa dọ́wẹ̀kẹ́ sí ọ gidi gbogbo ojú ọ̀tẹ̀kẹ́ bàbíjẹ́ yóò máa gbé gbọ́ bàbá ẹ̀rọ olúlẹ̀ àjọ ìbòdò ẹ̀sùnmọ́ mi ìjọkọ̀ lè lórí ó lè yọ fìlà lórí torí yìí dé alọ́bàá yìí dé ìyàwó máa ń ṣe bẹ́ẹ̀ sí ẹ tó fi jẹ́ pé tọ́kùnrin bá jẹ́ nìkan tí pé kèé sọ ọlọ́ fẹ́yàwó oníjẹ́gbẹ̀ díẹ̀ báyìí òun ni ọmọ arọ́rọ̀ sọ láwùjọ torí pé ìyàwó ọmọ afọ kó sọ̀rọ̀ ọwọ́ ma dà láàmú ṣùgbọ́n tó yọ fọ́ ní ọ̀bá jẹ wọ́n yà yìí tàkùnfin mílẹ̀ tàkùnfin mílẹ̀ orúkù mi à ọ̀tọ́ ohun májúmọ́ orúkù igẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ jẹ́ káwà ní ọmọ sí bẹ́ẹ̀ ọjà púpọ̀ kan ká máa bára wa tẹ́rẹ ọjà púpọ̀ kan yẹwà iṣẹ́ àti Muhammad sallallahu alaihi wọ́n máa ń bára wọn tẹ́rẹ kan kódà wọ́n bára wọn tẹ́rẹ débi pé wọ́n máa tẹ́rẹ ìdíje eré sísá àdísì gbé jáde pé wọ́n sáré kan lọ́jọ́ kan ìyàwó sáré lọ́dọ̀ ọdún mẹ́ta iná lọ́rọ̀ lọ́dọ̀ Muhammad sallallahu àwọn olùmọ̀ mi sọ fọ́dún méjìlá ṣùgbọ́n kò sí làwọn sí ìgbàtánà bí wọlé tọ̀ làwọn fi sí èyí ò torí ọjẹ́ ìyàwó àìṣà ń bá wọn kọ́kọ́ mú ẹjọ mọ eré tí wọ́n jọ sá eré ìdíje ànẹ́bí láà ọlá ànẹ́bí Muhammad ya wa Muhammad Ẹmọ̀fẹ́ bá ọkọ lára bàbá fi ẹni yìí ní ilé ọkọ, òun ni kọ́ máa ń ṣe yọ̀tọ̀ ni. Ó tó lè máa mú gààrí, ṣùgbọ́n gààrí yóò ọba yóò máa rù, yóò máa

Ẹgbẹ́lẹ̀ fláàtì náà ní ẹgbẹ́ ìnìkan ní ẹlẹ́ ṣe ó ọ̀yà wọn tàbí. Ọba bí i pé agbó lé àà, ọ̀dẹ̀ àwọ̀ ọjọ́pọ̀ wọ́n ni ọ̀dà ìbá ọ̀pá ìyàwó yìí gbóní lára wọn. Wọ́n ti mú gbó láàárọ̀ yìí, ìgbó ń ṣiṣẹ́ lára wọn wọn ò ní gbọ́yé. Ìfọ́dá ẹgbẹ́ pàwọ̀ yàrá ni ọ̀dà bẹ́ẹ̀. Ẹjẹ́ ìgbó tẹ̀yìn kí wá bọ́sọ̀dọ̀ sí ìyàwó. Ojúṣe èyí tí ń bẹ fún ìyàwó tọ́gbọ́dọ̀ sí fọ́pọ̀ ẹ̀. Alákọ̀ọ́kọ́ sọ àtúrú bèèrè máa rò wọ́tọ̀ jẹ́yàwó ọ̀rẹ́ ìyẹn nípa tẹ̀lọ́pẹ̀ ìyàwó sọ ń kọ́ ìyàwó nínú òfin ẹ̀sìn ọ̀rẹ́ ìyẹn ní kí ọ kíyàwó tẹ̀ láti ọ̀pọ̀ ló fi jẹ́ pé ápídù tí wọ́n máa ń ṣe fún wa lónìí ó ní hikima tí wọ́n bá lẹ́nu bàbá ìyàwó tí wọ́n ní bèèrè lọ́dọ̀ bàbá ọkọ ìsọ́dọ̀ bàbá ọkọ bàbá ìyàwó ní ọ̀sọ̀ gbólóhùn yẹn tí ó tún tàbí tiẹ̀ lọ́ bá ọmọlẹ́bí gan nígbà míì èmi bàbá alágbájá tàbí tí ń sàtójú fámílì ìyàwó ẹ̀ní abọ́ lọ́tò ní ìlọ pé a yọ̀ǹda kí ọmọ wa làkásẹ̀gbẹ̀ ọ máa jẹ́ ìyàwó dóòlà látò ní ìlọ ìwọ́n ń bọ́yẹn ní kí màá ní o ìtúrọ̀ ẹni tó kò fún àṣẹ tàà nílóyè òní ìfiwọ́ tó pè ọlọ́run ó bí wá òní ìlọ́mọ gbogbo ọlọ́run ó bí wá ìwọ́n lókùsùn wọn máa bí wọn ọjọ́ kan ọlọ́run ní bí àwọn ọgbọ́n ọlọ́run ní bí àwọn òbí ibi táwọn sí ilé yìí tó ìbẹ̀rẹ̀ ọlọ́run bí wọn fi wáyé tó wọ́n fi lọ́wọ́ náà pé ọyàwó náà sọ sí tí ó ní pé ọ̀pá ìwọ̀ tẹ́ ń bọ́ sí mi lọ́rùn yìí ìgbà tó láti mọ́rí àtúkọ̀ǹtà tó bèèrè bá kírù wákàtí mọ́ra àwọn ẹ̀sọ́ pé pérépéré wọ̀n sọ́ọ́nà ti ṣàrọ́ ha ó sì gbà rọrọ̀ wọ̀n dọ́nà ẹ̀ dáadáa wà á ha ó sì sọ bẹ́ẹ̀rẹ̀ o jí kánò mí ò dé bẹ́ẹ̀ lẹ́yìn ọkọ ha tó bá jẹ́ ọ̀rẹ́ ọ̀pẹ́ àmà kí lára wọ́n máa sọ mẹ́rin pé òdòkúlì àdìjẹ́nẹ̀ta ní ayì àdòwádí ṣì ẹnu ọ̀nà méjèèjọ tó bá jẹ́nẹ̀ wọlé ní ìyó bá wọ̀ gbàgbẹ̀ wọlé nù ìwọ̀ ọlọ́wọ̀n bá jẹ́ méjì ìwọ̀ ọ̀tọ̀ọ̀kọ̀ náà jẹ́ méjì nínú hadith

ọkọ̀ rẹ̀ bọ̀dà yóò ń tọ̀rọ̀ tí ó sì rá wèrè òṣì ẹbí kẹsẹ̀ jáde àwọn ní òdì ẹ̀hẹ́ ìbò wèrè rẹ̀ lọ ah! ó ní bábá ti pé bẹ́ẹ̀ lábá pé wọ́n ló pé wèrè láwọn ẹ̀lú wa pé ní ẹlòmí lè sọ pé à òkú gbé ọkọ̀ rẹ̀ níbọ̀ ni ó òkú gbé rẹ̀ níbọ̀ wọ́n ni à wèrè rẹ̀ ti ẹ̀ dín bọ̀ ń tóótọ́ à rárá o rárá o àlùmọ̀ háfà lọ́dún alẹ́ èrìdìhà ọmọlúwàbí ọkọ̀ èyí yóò tún sí dáadáa nígbà ní ìjà edere wà láàrin ọkọ àti ìyàwó èyàn gbọ́dọ̀ gbé kára tán mú èyàn sàpọ̀lẹ́ èyàn sọ dáadáa ń pa bákan náà èyàn sọ dúkìá rẹ̀ èyàn dúkìá tọ́nà ọ̀pá ìjọgbó fún bákan náà tó ni pẹ̀lúkínù zọ́ọ̀tì nínú ìsìnká ilé ìgẹ̀gẹ̀ látorí ẹ̀dókòló ẹ̀dá ń fi lókọ̀ ìyàwó náà

Ìbárukún ṣàrìtò lẹ́kún. Àwọn ìyàwó yìí. Ṣàrìtàkún àmìṣì tún. Ọgbà oko ni wọ́n jẹ́ fún yín, ẹwọ́n ọgbà oko yín bọ́ bá ti wù yín. Ọgbà ìyàwó, ò sígbà tó lè rókò ìyàwó ẹ̀ ṣe ọ̀nà. dédé, ìrọ̀lẹ́ àárọ̀ kùtù àà àzákà ń bẹ́lẹ̀ púpọ̀ lọ́rùn ọwọ́ olóhun àà àwọn àlẹ́kà ń sọ kalẹ̀ kò sí ìgbà ohun wọ̀n kí mú ní àhàdékó oúnjẹ ọlọ́run bá ní pẹ́kẹ́ súnmọ́ àwọn ìyàwó yí ààrẹ ẹ̀tùgbà ládá àwọn sàbẹ́ ní pé àyáàtù àhàdúnà ṣàwátàhù ọ̀yàkúnà láhùn ájọ́ ẹnìkọ̀ọ̀kẹ́ wọ́n sì gbọ́kù káta lára ìyàwó wa átùgbà ládá oúnjẹ ọlọ́run bá ní pẹ́ bẹ́ẹ̀ ni tẹbí tẹbá lọ ọ̀tẹ́ sí ibi haram tẹbí yóò jọ́sẹ̀ fún yí ẹni ilé yóò sì jẹ́ ládà àà yàjẹ̀ ní ilẹ́tù ó múra sílẹ̀ ìdáta ìhun tá ń torí ẹ̀dókò lónìí inú wọ́n bí àwọn olùmọ̀ nípa pé kí ló ń fọ́kọ fi ń fẹ́yàwó kí ló ń síyàwó fi ń fọ́kọ tí ń torí kálẹ̀ bímọ àwọn ọ̀fẹ́ níbẹ̀ ni àwọn olùmọ̀ níjọ́ ẹ̀ sí dédé ẹ̀ lọ kálẹ̀ bímọ tí ó kálẹ̀ bímọ tí ń torí kálẹ̀ máa dání oúnjẹ fúnra wa àwọn mí sọ pé bẹ́ẹ̀ ni torí pé kọkùnrin wà lè máa lọ ẹgbẹ́ káàkiri àwọn olùwọ́n yọ ẹ̀rẹ̀ sí ìdébẹ̀ ń lọ ṣé ká lè gbádùn ara wa ibẹ̀yẹ́ ni ibẹ̀yẹ́ ni o mo ní fílì lọ́kùnrin pé ha ìjọ́kùnrin ìjẹ́ta tọ́lọ́wọ́n bá dá sára ọkùnrin ó ṣe ní gírì bí i kéyàn gbómi sí fún yóò gbé òkun lọ tútù sára mo wá bẹ́ bọ́bù káàtà náà sí kí máa lọ sí bí àwọn ewúrẹ́ lẹ́ torí àwọn fi lè fẹ́yàwó

amúra sí dáadáa wọ́n tọ́jọ́ kọ ọgbọ́dọ̀ yọ́ lọ́wọ́ tó jiná dáadáa kódà kò sí ẹ̀ẹ̀mẹ́ kò sí ẹ̀ẹ̀kan lójúmọ́ lọ́dọ̀ ní Hanifa wọ́n ní pé ọkùnrin tó àti àdáadáa ó kéré pé ẹ̀mẹ́fà lójúmọ́ Gbogbo ọ̀pọ̀lọpọ̀ omi tí máa ń jà sí kíyàwó àpapà wọn máa níyàwó mi yẹn, sọ bá pé lọ́kùnrin fún ẹ̀lẹ́ ọ̀sọ̀ gbogbo láti wé yọ ọ̀dá. Àà mọ́pa ní akẹrún, àà! Àà! Ìrùn mi ìfẹ́ sẹ́nà mi ìwọ nìkan náà ni, àà! Lákùn lọ́wẹ́ lórí, èé ti jẹ́? Ìgbọ́n bá ti kó mi bá ti ń kọ̀ sí ẹni ìgbẹ́jọ́ náà lórí àwọn ìgbẹ̀gẹ̀ lára mi ni pé ọkọ̀ yẹn ọ̀ká tó, ọ̀ká tó kò sí bí ọkùnrin.

bàbá àtàgọ̀dọ̀bà ìyàwó ọkọ wa sùn lẹ́ni tí ń banújẹ́ lẹ́ni tí ń bínú àlẹ́ ìhàlà ànẹ́tò àmàlẹ́ àrẹ́gà àmàlẹ́ ẹ̀kọ́ ọmọ àlẹ́ ẹ̀rẹ́ ni ó ọ̀pàá tó sọ bí i ọ̀pẹ́ ìwáyé ọ̀pàá àtàkọ́ tí ní ọkọ̀ yóò fi yọnu ó ní bàtọ́kọ̀ ẹ̀bá tó yọnu dákùn múra fi dáadáa adámúlẹ̀ kọ̀wé jẹ́ bí i bẹ́ẹ̀ sí ìdàbí ìdí ìwọ̀n ìyàwó ọgbọ́dọ̀ jáde ilé ọkọ̀ rẹ̀ àyàfikọ́ ọgbà yọ̀ndà ọgbà yọ̀ndà ìyọ̀ndà ìsọjọ́ ní

àwọn ọmọdé gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá ìyàwó ma wá ní àǹtí lágbájá ìyàn ọmọ kékeré yẹn yóò ma wá tó wọ̀tọ̀ ọjọ́ ọmọ lóòkọ́ ah ọ́tàkùnlá aláìbàjẹ́ tún dáàdì ní kọ́ máa rẹ̀ tẹ́tù wọ̀tọ̀ ọjọ́ kan tó gbé ìsìlámù fi bẹ̀rẹ̀ àkọlé tó pé ọfẹ́jẹ́ kọmá tó fọ́ ọkọ̀ rẹ̀ ọlọ́ọ̀bá tó ní àmú lọ́dọ̀ yóò ti àmú ìlọ̀ ọkọ̀ ẹwà ẹ̀bà lọ́rọ̀ ni òun náà ni pé gbẹ́gbẹ́ tọ́kọ̀ rẹ̀ bá ti fún ma dúpẹ́ púpọ̀ gẹ̀ẹ́ lọ́wọ́ rẹ̀ làyín ṣàkátó Tọ́ọ̀bá ti dúpẹ́ orí ọkọ́ máa wú ló ti lè máa ṣe ní. Má tẹ́ra rẹ̀ gẹ́gẹ́ bí àwọn obìnrin kẹjọ ma ní èrò ìlúṣẹ́. Àwọn ẹgbẹ́ rẹ̀ ṣe. Àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sí sọ́pù fáwọn ìyàwó wọn. Wọ́n sí sọ́pù àwọn ọmọ lẹ́gbẹ́lẹ́ sọ́pù ẹkún lẹ́lẹ́lẹ́. Kí ló ṣe dákùn? Kí ló ṣe? Kí ló ń gbé tó ń gbé? Bẹ́ẹ̀ lórí ìṣọ́ nípa ọ̀tọ̀ tó kú ní ẹni láì kiri, ọ̀lá mẹ́rin lọ́wọ́ lẹ́gbẹ́lẹ́. Wọ́n kọ́ sí ẹgbẹ́ ìdàlọ́gbọ́n ọ̀dọ́ lọ́gbọ́n fún ìyàwó ẹ̀. Dákùn má ṣe bẹ́ẹ̀ لينفق ذو سعة من سعته وما قدر عليه رزقه فلينفق مما آتاه ìwọ̀n ní ìpínlẹ̀ àti ẹkọ̀jọ́ wọn tọ́lọ̀ tó ní. Ẹni àpàlọ́wọ́ ọ̀ṣùgbọ́n náà. Ó rí